even tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò ṣiṣẹ́ agbára nínú ayé wa ẹ jẹ́ ká ké aleluya mẹ́ta tó ní iná nínú óyá o aleluya aleluya aleluya ògo ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ìgbà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé jẹ́ ká fọpẹ́ fún a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé. Lie, lie! praise the lord so alẹ́ yìí mo kí ẹnìkọ̀ọ̀kan wa pé a kú alẹ́ o so nínú àdúrà ti alẹ́ yìí èmi gbọ́ ọlọ́run gbọ́ pé ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìdáǹdè so mo fẹ́ rọ̀ wá kí a ṣí ọkàn wa payá so bí a ó ṣe bẹ̀rẹ̀ ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó pa wá mọ́ tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tí ò jẹ́ kí ìfẹ́ ọ̀tá kó ṣẹ lórí ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tó dáàbò rẹ̀ bò ìdílé ẹnì kọ̀ọ̀kan wá àdúrà ọpẹ́ o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù alágbára láyé àti lọ́run agbórúkọ yín ga yín lógo olúwa gbọ́ ọpẹ́ wá olúwa gbọ́ ọpẹ́ wa olúwo ṣeun olúwo ṣeun lórí ìdílé kọ̀ọ̀kan adúpẹ́ agbórúkọ yín ga arúgbó torí pé ẹ jẹ́ kí ìfẹ́ ọ̀tá kó ṣẹ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún àwọn ọ̀rọ̀ ẹ̀rí àwọn ọ̀rọ̀ ìyanu èyí tí ẹlọ́run ń ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun jésù olúwa wa jésù olúwa wa so àá tún lọ síwájú ọlọ́run àá lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ so a ó bẹ ọlọ́run pé kó dáríjì wá pé tó bá ní gbogbo ibi tá a ti kùnà ẹja bẹ ọlọ́run pé olúwa jọ dáríjì mi olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ mi ya nínú ìpéjọpọ̀ àdúrà tí yìí olúwa jẹ́ kí n rí àánú gbà àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára àwa síwájú ọlọ́run lálẹ́ lórúkọ jésù ẹnìkọ̀ọ̀kan wa olúwa já rí àánú gbà olúwa fi àánú gbọ́ tiwa tó bá ní gbogbo ibi tá a ti kùnà bàbá jésù dáríjì wá agbára ẹ̀jẹ̀ yín olúwa fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ jésù kristi olúwa wá a kọrin yìí torí àdúrà tí a fẹ́ gbà lálẹ́ yìí àdúrà orí òkè ni so mo ti gẹ́ẹ̀tì aago mi rẹ́dì aago àdúrà mi wà níbí so àdúrà orí òkè la fẹ́ gbà so àwọn tó bá sì lọ sórí òkè dẹ̀ ni ń ṣeré o so ẹ̀rí pé àwọn tó bá ń lọ sórí òkè yẹn so ẹlòmíì á ti sign off kó tó kún un lé pé ẹlòmíì á ní pé one week ló fẹ́ lò so kò sẹ́ni tó lọ sórí òkè tó lọ ń ṣeré kò sẹ́ni tó ń lọ sórí òkè tó lọ ń wòran so òǹkálukú lọ láti lọ gbàgbára tàbí láti láti gba ìṣẹ́gun lórí ogun ayé wọn ni akọrin yìí <laughs> mo wá pàdé rẹ ó bàbá bàbá mo dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi tún ṣe ó yá àwa pàdé rẹ ó bàbá bàbá àtidé o ayé wa dọ̀wọ́ rẹ bá wa tún ṣe àwa pàdé rẹ ó bàbá bàbá àtidé o ayé wa dọ̀wọ́ rẹ bá wa tún ṣe àwa pàdé rẹ ò bàbá bàbá ti dé o ayé wa dọ̀wọ́ rẹ bá wa tún ṣe amen a ó gbàdúrà olúwa wọ̀ mí lágbára àdúrà lálẹ́ yìí yes olúwa sọ mí dínà <laughs> yes olúwa tún iná mi dá so ara àwọn ìdí tí a fi ń gbàdúrà lọ́sàn-án láàárọ̀ ní gbogbo ìgbà náà ni pé a fẹ́ da lágbára torí pé ibi àdúrà wà ibi àdúrà ó jẹ́ ibi ọ̀nà tí ọlọ́run ti gbèsè kalẹ̀ fún wa láti da lágbára kò sẹ́ni tó ń da lágbára nípa kíyàn mọ́ sùn ìyóò ń da lágbára nípa kíyàn <laughs> kò kò àárí kíyàn da lágbára nípa pé kíyàn mọ́ sá marathon so ibi tá a ti lè da lágbára òun náà níbi àdúrà a ó sọ fọ́nà olúwa mo tuntun dé lálẹ́ yìí <laughs> wá wọ̀ mí lágbára yes agbára tí màá fi jàjà ṣẹ́gun nínú àdúrà talẹ́ yìí olúwa bẹ̀wọ̀ mí ẹ̀mí àdúrà olúwa jọ bàlẹ́mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá àtúntìdé o yes olúwa wọ̀ wá lágbára a béèrè fún agbára agbára tá ó fi jàjà ṣẹ́gun nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí lórúkọ jésù olúwa gbé wa wá ẹ̀mí mọ́ gbé wa wọ̀ wọ̀ wá lágbára agbára àdúrà olúwa jọ bàlẹ́ wa ẹ̀mí àdúrà olúwa jọ bàlẹ́ wa bàbá jésù gbé wa wọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wá gbé wa wọ̀ wọ̀ wá lágbára àdúrà fún alẹ́ mi àdúrà wọ̀ wá lágbára àdúrà fún alẹ́ mi àdúrà lórúkọ jésù ẹ̀mí àdúrà agbára àdúrà lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ yes olúwa tún iná wa dá malima sendalika polima sedelike peskepojíríkà polia a bèrè fún iná titun bàbá jésù jọ tún iná wa dá olúwa tún iná wa dá olúwa tún iná wa dá jésù kristi olúwa wa ẹ̀mí mímọ́ wa tún náà mi dá o ẹ̀mí mímọ́ tún náà mi dá ẹ̀mí mímọ́ tún náà wa dá o ẹ̀mí mímọ́ tún náà wa dá ogun ayé lè lálejò ó lè o ẹ̀mí mímọ́ tún náà wá dá amen. sẹ́yìn orin yẹn mo fẹ́ ká kọ́ pẹ̀lú àtẹ́wọ́ so bá a bá ti ń kọrin yẹn lọ ó lè jẹ́ pé ibẹ̀ ni ogun ayé ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣẹ́ yes bá a bá ti ń kọrin yẹn lọ so ó lè jẹ́ pé ibẹ̀ ni ọlọ́run á ti sọ̀kalẹ̀ yes ó lè jẹ́ pé ibẹ̀ ni ìdí á ti já fún ọ̀pọ̀lọpọ̀ so a mọ̀ kọ́ àwa tí a bá ní ojú ọ̀fẹ́ àti pàtẹ́wọ́ so ẹja kọ́ pẹ̀lú àtẹ́wọ́ ẹ̀mí mímọ́ tún ná mi dá o ẹ̀mí mímọ́ tún ná mi dá ẹ̀mí mímọ́ tún ná mi dá o ẹ̀mí mímọ́ tún ná mi dá ogun ayé le lálejò ó le o ẹ̀mí mímọ́ tún ná mi dá ẹ̀mí mímọ́ tún ná wa dá o ẹ̀mí mímọ́ tún ná wa dá ẹ̀mí mímọ́ tún ná mi dá o ẹ̀mí mímọ́ tún nà mí dá ogun ayélé lálejò ó lé o ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mi dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ogun ayélé lálejò ó lé o ẹ̀mí mímọ́ tún nà mí dá bàbá tún nà wá dá ẹ̀mí mímọ́ tún nà mí dá o ẹ̀mí mímọ́ tún náà wá dá ẹ̀mí mímọ́ tún náà wá dá o ẹ̀mí mímọ́ tún náà wá dá ogun ayé lè lálejò ó lé o ẹ̀mí mímọ́ tún náà mi dá ẹ̀mí mímọ́ tún náà mi dá o ẹ̀mí mímọ́ tún náà mi dá ẹ̀mí mímọ́ tún náà wá dá o ẹ̀mí mímọ́ tún náà mi dá ogun ayédè lálejò ó lé o ẹ̀mí mi mọ tún náà mi dá amen. a ń gbàdúrà olúwa tún iná àdúrà mi dá lálẹ́ <laughs> yes olúwa wọ̀ mí lágbára àdúrà olúwa sọ iná kalẹ̀ olúwa lórí ogun ayé mi olúwa sọ iná kalẹ̀ olúwa jẹ́ kí iná jó ogun ayé mi run yes olúwa jẹ́ kí iná sọ̀kalẹ̀ iná agbára etí ó jó ogun tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà àtàlẹ́ irun olúwa ẹjọ́ bà lémi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù yes olúwa sọ ọ́ kalẹ̀ a bèrè fún iná agbára màlíkà pàtẹ́lì màsídìà olúwa wọ̀ wá lágbára ẹnìkọ̀ọ̀kan wa wọ̀ wá lágbára wọ̀ wá lágbára a fún iná mímọ́ olúwa fi iná mímọ́ baptisi wa olúwa fi iná mímọ́ baptisi wa olúwa rì wá bọ́nú agbada ibú náà rẹ̀ iná mímọ́ kó wọnú wa lọ ẹ̀mí mọ́ gbúwa wọ̀ olúwa finá sun ogun ayé wa dànù gbogbo ogun alágídí olúwa jó bínà màlímà sindali kapolia olúwa sọ̀kalẹ̀ sáàrin wa yes ọba àwọn ọba sọ̀kalẹ̀ olúwa finá jó ogun ayé wa nù olúwa finá jó ogun ayé mi nù ẹ jẹ́ kó kálukó máa sọ bẹ́ẹ̀ olúwa finá jó ogun ayé mi nù gbogbo ogun tí mo gbọ́ ọdún ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa finá jó dànù bàbá jésù finá jọdànà lórúkọ jésù finá jọdànà lórúkọ jésù finá jọdànà lórúkọ jésù finá jọdànà aleme sindali kapa ekepeke leme sindali kapa sinfo kapolia olúwa finá jó ogun ayé wa dànà olúwa finá jó ogun ayé wa dànà iná agbára jó wọnú wa lọ yes iná ẹ̀mí máa jó wọnú wa lọ jésù olúwa wa so ẹ pé Jòhánù gan ó sọ nípa ti Jésù nínú ìwé Matthew chapter three <laughs> so ó ní pé ẹnìkan bọ̀ tabaka láti bíi bíi verse uh, eleven to twelve ó ní okùn bàtà ẹni tí òun ò tó tú ó ní pé òun ni yóò fi iná àti ẹ̀mí mímọ́ òun ni yóò fi baptist yín <laughs> iná àti ẹ̀mí mímọ́ ẹja <laughs> ẹja béèrè fún agbára o ẹ jẹ́ á béèrè fún agbára o àmọ́ fẹ́ ká gba àdúrà yẹn lẹ́ẹ̀kan sí so ọ̀pọ̀lọpọ̀ I need I need àti wà charge up yes I need àti spirit man wa ó nílò iná <laughs> so a tún gbà lẹ́ẹ̀kan sí olúwa tún náà mi dá <laughs> yes ọ̀pọ̀lọpọ̀ a ni a ti ń sùn ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ jẹ́ ká jí nínú oorun tá à ń sùn ẹ jẹ́ gbàdúrà olúwa tún iná mi dá <laughs> olúwa jẹ́ kí ẹ̀dá mi ó gba iná jẹ ha olúwa jẹ́ kí iná ẹ̀mí mọ́ wọnú mi lọ iná agbára jó bà lémi ẹjẹ́ tún gbàdúrà o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù iná agbára ó yá wọnú wa lọ ẹjẹ́ àmọ́ bèrè fún iná yẹn yes olúwa jẹ́ kí iná wọnú mi lọ olúwa mo fẹ́ gbiná jẹ wọ̀ mí lágbára iná ẹjẹ́ àmọ́ bèrè ẹjẹ́ àbèrè fún iná olúwa jọ jẹ́ kí iná mi mọ́ wọnú mi lọ iná agbára jó wọnú mi lọ iná tí ó jó ogun ayé mi run yes iná agbára etí ó sọ mí di akọni nínú ẹ̀mí olùwàjọ wọnú mi lọ ẹ̀mí má gbé mi wọ̀ ẹ̀mí má gbé mi wọ̀ ẹ̀mí má gbé mi wọ̀ bí àwọn ọmọ mi wọ̀ bí ìyàwó mi wọ̀ bí ayé mi wọ̀ iná mi mọ́ wọnú mi lọ iná agbára wọnú mi lọ iná agbára wọnú wa lọ ó yá o iná agbára wọnú wa lọ iná agbára wọnú wa lọ iná agbára wọnú wa lọ iná agbára wọnú wa lọ jésù olúwa wa so a gbàdúrà olúwa fi iná olúwa jẹ́ kí iná wọnú yàrá agbára àwọn ọ̀tá mi lọ yes yàrá agbára ibi tí àwọn ọ̀tá mi ti lọ ń gbagbára olúwa olúwa fi iná sún dànù so ẹ rí i pé mo sọ nǹkan kan so tábà wo ogun Russia àti Ukraine tó ń lọ so ara àwọn nǹkan tí àwọn Russian target òun náà ni agbára àwọn àwọn Ukraine wọ́n target àwọn power grid wọn wọn so wọ́n mọ̀ pé winter àti wọnú winter lọ òtútù ti ń mú so ara ọ̀nà tí wọ́n fẹ́ jẹ́ kán fi sọ̀rẹ́ndà ni pé ìgbà tí àwọn bá táwọn bá ibi ibi ibi iná agbára wọn táwọn bá fọ́ dànù táwọn bá yin bọ́ǹbù lù so tó tutù bá ń pa wọ́n tí ò bá tí ò sí tó ṣe lè survive wọ́n á surrender ẹ jẹ́ káwọn náà gbàdúrà ẹ jẹ́ olúwa yàrá agbára àwọn ọ̀tá mi yes olúwa kiná bọ̀ <laughs> olúwa ṣe kí ni olúwa kiná bọ̀ olúwa jọ gbiná sọnù ibi táwọn ọ̀tá mi ti ń gbàgbára olúwa jẹ́ kí iná agbára lọ wọbẹ̀ lọ olúwa finá sundanu ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù yàrá agbára àwọn ọ̀tá wa yes olúwa finá sundana elima sindali kapalima safa judia ibi tó ti lọ rí inú agbára ah olúwa jó gbiná o olúwa finá sundana baba jésù jó gbiná baba jésù jó gbiná baba ẹja àgbà olúwa olúwa dáná sun yàrá agbára wọn yàrá agbára àwọn ọ̀tá wa olúwa jó gbiná olúwa finá sundana aleke delima sindali kapolia yàrá agbára òkùnkùn olúwa jọ gbiná yàrá agbára àwọn ẹ̀mí òkùnkùn olúwa jọ gbiná olúwa dáná sọ lórúkọ jésù olúwa dáná sọ lórúkọ jésù olúwa jọ bínà bàbá jésù dáná sọ bàbá jésù dáná sọ ẹjẹ àtẹnumọ́ olúwa jọ bínà jésù kristi olúwa wá bí a ṣe ń gbàdúrà yẹn mo sì rí i pé iná wọnú àárín àwọn oyin <laughs> wọ́n sì bẹ̀rẹ̀ sí ní túká mo gbàdúrà tó bá dé gbogbo ibi tí àwọn alágbára ti ń fọwọ́sowọ́pọ̀ tán ti lọ ń gbàgbára nítorí rẹ àti nítorí mi mo gbàdúrà iná mi máa kọ́ wọbẹ̀ lọ àmì wa kéré o mo ní iná mi máa kọ́ wọbẹ̀ lọ yàrá agbára àwọn òkùnkùn lórúkọ Jésù olúwàjọ bínà yàrá agbára àwọn àjẹ́ lórúkọ Jésù olúwàjọ bínà olúwàfínà sùn olúwàfínà sùn olúwàfínà sùn olúwàfínà sùn jésù olúwa wà so a gbàdúrà so olúwa gbogbo àwọn òmìrán ìdílé ẹja àwọn àdúrà àtàlẹ ẹrẹ pé mo ti sọ fún wa àdúrà orí òkè ni ó lè strange so àwọn prayer point tá a mọ̀ pé ó lè strange ṣùgbọ́n òun kálukú wa ni ká ẹja gbàdúrà so mo ti sọ fún wa kò sẹ́ni tó ń lọ sórí òkè tó lọ ń wòran so àwọn tó bá ti gorí òkè àwọn tó bá ti gorí òkè àdúrà lọ yes wọ́n ti wà determined ni ẹjẹ́ gbàdúrà olúwa òmíràn ìdílé tó ń yọ mí lẹ́nu <laughs> olúwa bá ń ta lọ́fà ah, olúwa jọ gbọ́fà <laughs> àwọn òmíràn ìdílé tá a bá sọ nípa àwọn òmíràn ìdílé à ń sọ nípa àwọn balógun òkùnkùn ìdílé yes balógun òkùnkùn ìdílé ètò ń yọ ayé mi lẹ́nu àwọn òmíràn ìdílé wa ètò ń yọ mí lẹ́nu olúwa bá ń ta lọ́fà ẹ̀mí balógun ìdílé wa ètí ń tẹ̀lé mi kiri olúwa bá ń finá dà padà ẹ̀mí máa jó gbọ̀fà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa tálọ́fà balógun òkùnkùn ìdílé wa yes àìkọ́má safa jírika pọ́lìà ọ̀pọ̀lọpọ̀ ló wà lọ́wọ́ ọ̀tá ìdílé o ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bẹ lọ́wọ́ ọ̀tá ìdílé o ẹ jẹ́ ká gbàdúrà yẹn olúwa bá ń tálọ́fà balógun òkùnkùn ìdílé wa yes etí mo wà lọ́wọ́ rẹ̀ olúwa bá ń ta lọ́fà ẹ̀mí máa ń jọ gbọ́fà olúwa dá padà lẹ́yìn mi olúwa tálọ́fà lórúkọ jésù olúwa jọ gbọ́fà elika patilia wọn ẹja àgbà o wọn wọn mọ tí wọn ṣe ń tẹ remote control button fọ́pọ̀lọpọ̀ yes ẹlòmíì tó bá fẹ́ tó bá fẹ́ reverse ayé rẹ̀ yes ó ní button tí wọ́n ń tẹ̀ ní òkùnkùn ẹja gbàdúrà yẹn dáadáa balógun òkùnkùn ìdílé wa ètò ń fi agbára kágbára ń darí ayé mi olúwa bá ń tálọ́fà balógun òkùnkùn ìdílé wa ètò ń yọ mí lẹ́nu bàbá jésù jọ olúwa finá bàjà lórúkọ jésù finá bàjà ẹ̀mí mọ́ finá bàjà olúwa finá bàjà olúwa finá bàjà lórúkọ jésù tálọ́fà olúwa tálọ́fà olúwa tálọ́fà olúwa jọ́gbọ́fà jésù olúwa wa <laughs> jésù kristi olúwa wa màjẹun wa láláì rí ọ olúwa. Ha má jẹ́ ń wá láláì rí ọ ò bàbá jésù mo wá sọ́dọ̀ rẹ bàbá má jẹ́ ń wá láláì rí ọ olúwa má já wá láláì rí ọ olúwa má já wá láláì rí ọ jésù àwa sọ́dọ̀ rẹ bàbá má já wá láláì rí ọ. Ah. Mósè wá ó sì rí ọ Èlíjà wá ó sì rí ọ ọmọ Ọlọ́run mo wá sọ́dọ̀ rẹ bàbá máa já wá láláì rí ọ amen so a tún àdúrà yẹn gbà yes olúwa omi omi omiran àṣìṣe omiran giant of mistake yes òmíràn àṣìṣe ìdílé wa tó ń bẹ lára mi olúwa bá ń finá tì jáde <laughs> olúwa ṣe kí ni olúwa finá tì jáde ṣe rí òmíràn ẹ rí pé àdúrà tí a ń gbà tá a ti ń gbà ó tó bí ọ̀sẹ̀ méjì báyìí à ń gbàdúrà nípa àwọn àwọn ọ̀tá so àwọn ọ̀tá inú ẹ̀jẹ̀ tàbí àwọn ogun inú ẹ̀jẹ̀ so ṣe rí ogun ìdí tí ogun tí ó ja bàbá yàn ogun tó jà àwọn bàbá ńlá bàbá yàn so ìdí tí ogun yẹn fi ń jà ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ni pé ẹ̀mí tó fogun jà wọ́n tàbí ẹ̀mí tó mú ogun yẹn wọnú ayé wọn ó ti wọnú ọ̀pọ̀lọpọ̀ wa lọ so ẹ jẹ́ gbàdúrà olúwa òmíràn àṣìṣe ìdílé wa <laughs> so mistake kan ni o so mistake yẹn wọ́n á sì jẹ́ kó wọ́n á jẹ́ ó repeat so from one generation to another òmíràn àṣìṣe ìdílé wa <laughs> ètò ń bẹ lára mi olúwa bá ń ti jáde yes òmìnira òmìnira tó ń fogun jà mí láti ìdílé wa tó ń bẹ lára mi <laughs> ẹjẹ àgbà dáadáa o olúwa finá ti jáde lára mi ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù òmìnira ṣiṣẹ́ <laughs> òmìnira afogun jani ilé bàbá mi àwọn òmìnira ṣiṣẹ́ àwọn ẹ̀mí àwọn ẹ̀mí afogun jani ètò ń bẹ lára wa lórúkọ jésù olúwa tì wọ́n jáde yes ẹ̀mí máa tì wọ́n jáde olúwa tì wọ́n jáde olúwa tì wọ́n jáde olúwa tì wọ́n jáde olúwa tì wọ́n jáde olúwa tì wọ́n jáde jésù kristi olúwa wa orúkọ jésù orúkọ jésù bàbá tó bá dé gbogbo àwọn òmìrán àwọn ẹ̀mí òmìrán òmìrán òmìrán ìjákulẹ̀ òmìrán àṣìṣe òmìrán afogun já ní ìdílé lórúkọ jésù ètò ń bẹnu ayé ẹnìkọ̀ọ̀kan wa olúwa ti jáde <laughs> bàbá jésù ti jáde halima sindali kapolia olúwa ti jáde olúwa jọ bá iná jáde ẹnìkọ̀ọ̀kan wa nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa wa sọ wá di òmìnira lọ́wọ́ gbogbo ogun tó ń jà wá olúwa sọ wá di òmìnira lọ́wọ́ ogun gan tó gbé wa mì olúwa olúwa sọ wá di òmìnira àdúgbò tó dúpẹ́ ti gbọ́ tiwa jésù kristi olúwa wà ẹ jẹ́ ká ké hallelujah mẹ́ta o ó yá o hallelujah hallelujah hallelujah ògo lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí so èmi gba ọlọ́run gbọ́ pé ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ láàrin wa so àwọn àdúrà tá a kọ́kọ́ gbà yẹn a kàn fi gbà á láti warm up ni so a ṣẹ̀fẹ̀ wọnú àdúrà lọ ni so lálẹ́ yìí mo fẹ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí mo pè ní agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ Jésù agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù sẹ́ni tí a bá máa ṣẹ́gun inú tá bá máa ṣẹ́gun ogun inú ẹ̀jẹ̀ so nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. So, òun ni a fi lè ṣẹ́gun inú ẹ̀jẹ̀ so ẹ rí i pé even gan taba wo inú bíbélì ibi tí wọ́n ti kọ́kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ so ẹ rí i pé <laughs> so ibi tá a ti kọ́kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ inú bíbélì so tí bá sọ fún wa ẹlòmíì á fẹ́ àwọn ẹlòmíì lè fẹ́ fi ọgbọ́n theology argue ẹ̀ pẹ̀lú mi ṣùgbọ́n màá fi hàn wá lálẹ́ so ogun inú ẹ̀jẹ̀ so ẹ rí i tá wo ìwé ìwé Genesis chapter three verse verse twenty-one so Genesis chapter three verse twenty-one yẹn so lẹ́yìn ìgbà tí Adam àti Efa lẹ́yìn ìgbà tí wọ́n jẹ tán jẹ ọgbà dàrà ẹ̀mí tán jẹ èso nínú ọgbà so èso tó lọ́ọ̀ ní kán máa jẹ yẹn so wọ́n ní pé méjèèjì tó ṣe jẹ́ wọ́n ní ojú wọn là wọ́n sì wọ́n sì rí i pé wọ́n wà ní ìhòòhò so so so lẹ́yìn ìgbà yẹn ni Ọlọ́run wá ó sọ̀kalẹ̀ sáà ni wọ́n ó wá sọ fún ó sọ fún Ádámù ó ní Ádámù ibo ló so ẹ rí i pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa náà ṣe níwájú olúwa o ṣe ni tá a bá ti ń dẹ́ṣẹ̀ anytime tá a bá ti ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ ọlọ́run ò rí wa ọlọ́run ò rí wa o so torí pé ádámù kí wọ́n bọ ẹ̀ṣẹ̀ ọlọ́run ò sì rí mọ́ ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ní wa káàkiri so ara ìfẹ́ ọlọ́run náà sì ní sí wa so ó wá ń wá ó wá ń wá ádámù àti éfà kiri ó ní ádámù ibo ló wà so bàtí ádámù gbọ́ ó ní mo gbọ́ òun ó ní ẹ̀rù ṣe kí ni ẹ̀rù sì bà mí so ọlọ́run wa sọ pé wẹ́ ó ti jẹ́ ó ti jẹ́ nínú èso ọgbà tí mo ní kó má jẹ so kí lọ́lọ́run wa ṣe láti mú rẹ́mẹ́dì wá sórí ogun tí ó wọnú ayé wọn nípa àìgbọ́ràn so ẹ wo ẹ wo ẹ wo Genesis three verse twenty-one yẹn màá kà English ó ní also for Adam and his wife the Lord God made tunic of skin and clothed them so ṣe rí verse yẹn vaasi yẹn gangan níbi tí a ti kọ́kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ nu bíbélì na ẹlòmíì lè fẹ́ bí mi pé how come so wọ́n ní pé ọlọ́run ṣe kíni o ọlọ́run sì fi ó fi aṣọ ó fi kíni ẹran ara aṣọ ẹran ara ẹran ó ṣe kíni o ó fi ṣe aṣọ ó sì fi bo àgọ́ ara wọn so kíyàn tó lè mú ẹran ara ewúrẹ́ tàbí ẹran ara àgbò so kíyàn tó lè rí ẹran wọn ẹ̀kíní skin wọn mú so ó ní láti jẹ́ pé wọ́n kọ́ ṣe kí ni o wọ́n kọ́kọ́ pa wọ́n pa ewúrẹ́ tàbí àgbò yẹn wọ́n kọ́kọ́ pa so with me pé ńgbà tí ọlọ́run tó daṣọ yẹn bò wọ́n aṣọ tó tó tó mú jáde láti ẹ láti láti ẹ ẹran ara àwọn ewúrẹ́ tàbí àgùntàn tó lò so ẹ̀jẹ̀ wà lára ẹ̀ ẹ̀jẹ̀ wà lára ẹ̀ so wọ́n wà ẹ̀jẹ̀ wà lára ẹ̀ so ẹ̀jẹ̀ yẹn àti kíní aṣọ yẹn lọ́lọ́run fi bo ìhòòhò wọn ó fi bo ìhòòhò wọn torí pé ẹ̀ṣẹ̀ ti jẹ́ kí wọ́n wà ní ìhòòhò so ibẹ̀ gẹ́gẹ́ ni ogun ti wọnú ayé so wọn ló fi jẹ́ pé ogun tó burú jùlọ ogun tó burú jùlọ òun náà ni ogun ẹ̀ṣẹ̀ so gbàtí gbàtí ọlọ́run sì máa tọ́lọ́run máa fún ènìyàn ní ìṣẹ́gun lórí ogun yẹn nǹkan tí ọlọ́run ṣe náà ni pé ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣe rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn tó ta sílẹ̀ yẹn so ìwé mi jẹ́ ká mọ̀ pé láti láti foundation of the world òun ni ọlọ́run ṣe kíni o òun ni ọlọ́run ti ta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ tẹ́ bá wo a lè kọ́ sílẹ̀ a ò ní àkókò àti kà á so tẹ́ bá wo Revelation chapter five verse six Revelation chapter five verse nine Revelation chapter five verse twelve and then Revelation chapter thirteen verse eight ṣe rí ọ̀dà àgùntàn tí ọlọ́run lò yẹn ó ń tọ́ka sí Jésù ẹni tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa so which means pé ṣe rí problem tí kí Adam àti Eva kó tó di pé wọ́n jẹ èso yẹn kó tó di pé wọ́n dẹ́ṣẹ̀ yẹn so solution fún problem tí ó wà nígbà tí wọ́n bá jẹ èso yẹn Ọlọ́run ti ṣe ètò rẹ̀ kalẹ̀ ṣe rí ìyẹn náà ó gbúdọ̀ fún wa ní ìdánilójú ipe kò sí bí ogun tí à ń là kọjá ṣe lè le tó Ọlọ́run ti prepare solution ogun yẹn ọlọ́run ti prepare kalẹ̀ ahead of time so bóyá ọ̀pọ̀lọpọ̀ a lè a lè a lè rò pé bóyá a wà ní ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá ọ̀pọ̀lọpọ̀ wa la ti ní ìjákulẹ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ wa la ti la ní àṣetì níwájú wa bóyá lórí àwọn nǹkan kan tí a fẹ́ ṣe tó tó tó tó tá a ní ìdíwọ́ so ẹ má ká give up ẹ má jẹ́ ká ẹ rí i pé Ádámù àti Éfà ẹ rí i pé àwọn nǹkan ò mọ̀ wọn ò mọ̀ pé ẹranko tí Ọlọ́run pa yẹn tó fi ṣe tó wá fi tó fi awọ awọ awọ ẹranko yẹn tó fi wá bo ìwọ so àti ìpilẹ̀ṣẹ̀ ayé lọ́lọ́run ti pèpè ẹ̀ kalẹ̀ so kò sógun tá ńlá kọjá ó ní solution wájú olúwa mo sì gbàdúrà lálẹ́ tó bá ní gbogbo àwọn ogun tó le pàápàá jùlọ ogun inú ẹ̀jẹ̀ yes àwọn ogun ogun tó le ogun inú ẹ̀jẹ̀ nípa agbára ẹ̀jẹ̀ Jésù mo gbàdúrà lálẹ́ yìí ọlọ́run yóò ọlọ́run yóò ṣẹ́ ogun yẹn wọlẹ̀ pátápátá náà ẹ jẹ́ kí n fún wa ní two point then a lọ gbàdúrà so tábàbà ní ìṣẹ́gun nípa agbára ẹ̀jẹ̀ jésù number one so agbúrò mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn number one ẹ̀jẹ̀ yẹn ọlọ́run lè lò láti fún wa ní exemption exemption exemption tẹ́ bá ìwé exodus chapter twelve ẹni pé ńgbà tí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ jáde ìgbà <laughs> tó fẹ́ jáde kò ní ilẹ̀ ilẹ̀ Egypt Ọlọ́run sọ nípasẹ̀ Mósè ó ní sọ fún ìdílé kọ̀ọ̀kan kí wọ́n pa kán ṣe kí ni o ẹ mọ̀ fọ́lọ̀ mi o ó ní kán kán pa ọ̀dọ́ àgùntàn bí ọlọ́dún kan ètò jẹ ṣẹ́rẹ́ ọlọ́dún kan yẹn ìdí tó lọ́run fi ní pé kó jẹ́ ọlọ́dún kan ni pé ẹni pé tẹ́ bá wo Jésù gbà tí Jésù wá sáyé ikú tó kú ó kú at the age of thirty three and a half years kì í ṣe pé ó darúgbó ẹ̀rí pé tẹ bá wo abraham abraham kú at the age of bíi abi one twenty five tẹ bá wo mose mose kú at the age of bíi abi one twenty so tẹ bá wo metusela náírà náírà sixty nine òun ló dàgbà jù so <laughs> so kì í ṣe arúgbó ọjọ́ o ṣùgbọ́n ṣùgbọ́n láàrin àwọn ọmọ ènìyàn òun ló dàgbà jù so ó pàpà kú ṣùgbọ́n tẹ bá wo jésù ó kú at the age of thirty three and a half years ikú ọ̀dọ́ ló kú so ara ìdí tọ́lọ́run fi sọ fáwọn ọmọ Ísírẹ́lì nìyẹn ó ní pé ó ní ọ̀dọ́ àgùntàn tí wọ́n máa lò kó jẹ́ lọ́dún kan eh, tó wà young tí ò tí gbó yes tó ń tọ́ka sí Jésù òun náà ni Jòhánù sọ John one twenty nine ó ní ó ní ó ní ó ní sì wọ ọ̀dọ́ àgùntàn ẹni tó ṣe kí ni o ẹni tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ so now nǹkan tí mo sọ débẹ̀ ni pé ọlọ́run nípa ẹ̀jẹ̀ ọlọ́run wá sọ fún wọn ó sọ fún wọn nípasẹ̀ Mósè ó ní ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí ẹ bá pa yẹn ó ní kí wọ́n fi ṣe àmì sí àtẹ́rígbà ilé wọn ó ní bí áńgẹ́lì apanirun bá ti ń kọjá lọ ó ní yóò rí wọn kọjá tá a bá wo Exodus twelve thirteen Exodus twelve verse thirteen Only, only now the blood shall be a sign for you on the houses where you are and when I see the blood I will pass over you and the plague shall not be on you to destroy you when I strike the land of Egypt Ọlọ́run sọ fún ó ní tóun bá ti rí ẹ̀jẹ̀ yẹn ó ní òun ó ṣe kí ni òun ò rí wọn kọjá ó fún wọn ní exemption so ṣe àwọn tó ṣe anybody tó bá wù kó ṣe tó bá ti wà ní abẹ́ òrùlé ibi tí wọ́n fi ẹ̀jẹ̀ àdágùntàn yẹn ṣe àmì sí áńgẹ́lì yìí ò ní wọnú ilé o so ìjẹ́jẹ́ mọ̀ pé ara àwọn mixed multitude ẹ rí i pé tí a bá lọ ka ìwé numbers ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n sọ nípa àwọn mixed multitude àwọn aládàlù ṣẹ́dá àwọn mixed multitude yẹn àwọn ara wọn ní àwọn Egyptians táwọn náà gbọ́ instruction yẹn pé ah wọ́n mọ̀ nìkan lọ fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn ṣe àmì tẹ́pẹ́ àwọn náà ṣe kíni àwọn náà wá bí àwọn wọlé àwọn àwọn Israeli àwọn tó jẹ́ àwọn ọmọ Jews ọ̀bí àwọn náà wọ́n obey instruction yẹn sẹ́rí ara àwọn Egyptian tó darapọ̀ táwọn náà jẹ àǹfààní yẹn tí áńgẹ́lì apanirun ò pa àwọn ló di mixed multitude nínú ìrìn àjò àwọn ọmọ Israeli ẹ dẹ̀ rí i pé àwọn gangan náà ló fa wàhálà fún wọn nígbà tí wọ́n dé nínú ìrìn àjò wọn àwọn ló pàpà fa wàhálà fún wọn àwọn mixed multitude àwọn ló encourage pé ó yá ẹja padà sí Egypt àwọn tìgbà tá à ń jẹ cucumber tá à ń jẹ tá à ń jẹ tá à ń jẹ tá à ń jẹ onions so àwọn ara àwọn mixed multitude yẹn àwọn ni so nǹkan tí mo sọ níbẹ̀ ni pé ẹ rí i pé áńgẹ́lì apanu ò ní wo inú ilé yẹn tó bá sà ti rí ẹ̀jẹ̀ á sì ṣe kí ni á rí wọn kọjá so bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀jẹ̀ Jésù rí o bí báwa náà bá máa bọ́ lọ́wọ́ ogun ìdílé tó ń jà wá ogun inú ẹ̀jẹ̀ ṣebí ogun inú ẹ̀jẹ̀ yẹn ó ń transfer from one generation to another generation ni o so nǹkan tó lè fún alex exemption tí ò fi ní jẹ́ kí ogun yẹn kó wọnú ayé tiwa tàbí kó transfer láti ayé wa sí ayé àwọn ọmọ wa òun náà ní nípa agbára ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ jésù ló lè fún wa ní kíni o òun ló lè fún wa ní exemption that's the one point ẹ̀jẹ̀ jésù <laughs> ẹ̀jẹ̀ jésù tẹ́ bá wo ìwé revelation chapter twelve verse eleven ẹ rí i pé ẹ rí i pé eh, megan sọ ó ní pé ó ní and they overcame him by the blood of the lamb and by the word of their testimony àwọn ọmọ ẹ̀yìn jésù gan nípa agbára ẹ̀jẹ̀ jésù làwọn náà ṣe kíni o ni wọ́n fi borí èṣù ṣẹ́rí èṣù kìí kàn ṣe kìí ṣe kìí ṣe èyàn yẹpẹrẹ o kìí ṣe áńgẹ́lì yẹpẹrẹ o so ó dẹ ó ti ó ti wà láti ìpìlẹ̀ṣẹ̀ ayé ni o so ifá kọlọ́run tó dá ádámù àti éfà ó ní èṣù ti wá o èṣù ti ó ti wà ó ti wà pẹ̀lú ọlọ́run lọ́run tẹ́lẹ̀ o so kì í ṣe kì á lè á lè sọ pé ẹni tó rírì ò pé ní sàtánì o ó gbọ́n ó gbọ́n ó ní àrékérekè ó dẹ̀ ti hold sẹ́ni kò kò sí ó mọ ó mọ àwọn tá a jẹ́ ènìyàn o ó mọ weakness wa o ó mọ kò sí nǹkan tí ó mọ̀ ń pa wa o ó mọ ẹ rí i pé nǹkan tó fi tàn ádámù jẹ nìyẹn o ó mọ weakness wọn nǹkan tó fi tàn éfà jẹ nìyẹn ó mọ weakness àwọn méjèèjì so <laughs> ó ti ó ti wà ó ti ó ní experience nǹkan tí mo sọ débẹ̀ nìyẹn ó ní experience ṣùgbọ́n nǹkan tá a lè fi borí ẹ̀ náà ni ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ so ẹ̀jẹ̀ Jésù ló lè fún wa kí ni o òun ló lè fún wa ní exemption ṣáájú àwọn ìdílé mi wà tó yẹ pé ègún ègún wà lórí wọn ègún yẹn ń transfer from one generation to another nǹkan tó lè fún yàn ní exemption òun náà ní ẹ̀jẹ̀ Jésù o ẹ̀jẹ̀ la sì máa lò lálẹ́ <laughs> èmi gba Ọlọ́run gbọ́ pé tó bá ní ègún ìdílé tàbí àwọn ogun inú ẹ̀jẹ̀ ogun tó ń ogun tó ń rí kọjá látòrí ìran kan sórí ìran míì Ọlọ́run á fi ẹ̀jẹ̀ Jésù á fi gbá ogun yẹn wọlẹ̀ then number two ká tó lọ gbàdúrà ní àkókò tó pọ̀ ṣe rí ẹ̀jẹ̀ yẹn Ọlọ́run máa ń lò láti kí ni o láti modi yíwa ká ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run lè lò fún ó lè fi modi ààbò yíwa ká ó lè fi modi ààbò tá bá wo ìwé Job one ten so ẹ rí i pé nígbà tí tí Ọlọ́run fi Job yangàn níwájú Sátánì so wọn nígbà tí àwọn ọmọ Ọlọ́run wá síwájú tó wá síwájú Olúwa wọn ní Sátánì ṣe kí ni Sátánì náà òun náà yọjú síbẹ̀ ó yọjú ṣùgbà tó yọjú so ẹ rí i pé nǹkan tó ṣe lè láàánú ni pé a ò gbọ́ pé jóòbù yọjú a ò gbọ́ pé kíni o a ò gbọ́ pé jóòbù yọjú o so sẹ́ni àwa náà gbúdọ̀ ibi tá a gbúdọ̀ ti kún tá a gbúdọ̀ ti kún fún àdúrà nìyẹn tá a bá ń pè é péjọpọ̀ àdúrà ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ rí i pé ńgbà tí sátani wà níwájú àwọn ọmọ ọlọ́run a gbọ́ pé jóòbù wà ń bẹ̀ o jóòbù ò yọjú o jóòbù ò yọjú o <laughs> so ẹ̀yìn ẹni wọ́n ti ṣe pàdé o so ọlọ́run wa sọ fún sátani pé ah so tí ẹ rí ìránṣẹ́ mi jobu ó ní ah jóòbù ah ṣe jóòbù ẹni tó ṣe kí tẹ bá wo jóòbù one ten yẹn ó ní ẹni tó yẹ pé ìwọ ìwọ tó ẹni tó yẹ pé o ṣe kí ni o mú ọgbà yìí ká ṣe rí ọgbà tí sátani ń sọ yẹn ọgbà yẹn ó ń tọ́ka sí ọgbà tí ẹ̀jẹ̀ jésù tọ́lọ́ máa ń lò láti ṣe kí ni láti mọ yíwa ká ọgbà àbò ọgbà àbò tí wọ́n pé àwọn ọ̀tá ò ní lè ṣe kí ni wọn ò ní lè cross ẹ̀ so ẹja ẹja ẹja ka ẹja ka job one ten yẹn ẹjẹ sáré kan ní english so màá wá interpret ẹ ní yorùbá so so uh, Sátánì wá sọ ó ní pé ó ní have you have you not made a hedge ṣẹ́rí ẹ̀jì yẹn ẹ̀jì yẹn ó ń tọ́ka sí ẹ̀jẹ̀ jésù ni o ó ní have you not make a hedge around him around his household and around all that he has on every side. You have blessed the work of his hand, and his possession have increased in the land. Ṣẹ̀rí bí ewu ò bá ní wo àwa náà, a nílò ẹ̀jẹ̀ Jésù o. Ẹ̀jẹ̀ Jésù lọ́lọ́run fi lè ó lè fi mo di yíwa ká. Ṣẹ̀rí àwọn ọkọ̀ tá à ń gbé káàkiri yẹn, so ẹ̀jẹ̀ Jésù ọlọ́run ó lè fi mo di yíká. Àwọn ọmọ wa gan ní skul tí wọ́n ń lọ so ẹ̀jẹ̀ jésù lọ́lọ́run lè fi modi wọn ká ẹ rí i pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ fún àwa tí a wà ní amẹ́ríkà tá a wà ní so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bani lẹ́rù ni even gan àwọn tó wà nàìjíríà àwọn tó wà ní other african countries ẹ rí i pé àwọn àwọn kidnappers wọ́n ń jí àwọn èèyàn gbé so ṣẹ́rí nǹkan tí èèyàn lè fi bọ́ <laughs> mo gbàdúrà wọn ò ní rí àwọn èèyàn wa jí o so nípa ẹ̀jẹ̀ jésù yẹn òun ni a lè fi modi yíwa ká odi yẹn kò sí agbára kágbára tó lè cross yẹn yes <laughs> wọn tó bẹ́ẹ̀ kò sí àjẹ́ yẹn tó lè sẹ́ni bí ẹ̀jẹ̀ yẹn bá tọ́nà má ti lò tó wá ti fi modi yíwa ká wọn lè cross yẹn o kò sí kò sí kò sí sátánì ò tó bẹ́ẹ̀ ẹni pé sátánì nǹkan ló sọ́n bì ó ní pé ó ti try Jóòbù ni ó ti try ẹni ó ní ó wá sọ fọlọ́ pé ah ẹni tó ń sọ yìí mo mọ̀ mo ti try ẹ ṣùgbọ́n nígbà tí mo rí pé a ti fòdì yíká ó ní ó jẹ́ kí n lè ṣe nǹkan kan ṣẹ̀rí báyẹn so ẹ̀jẹ̀ jésù ọlọ́run lè lò ó gẹ́gẹ́ bí odi láti modi àbòyí ká so that ikú ò ní ráyè wọnú ayé wa ikú àìtọ́jọ́ so that àwọn àrùn tó ń pa àwọn èèyàn káàkiri ò ní ráyè wọnú ayé wa àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ káàkiri kò ní ráyè wọnú ayé wa o nípa agbára ẹ̀jẹ̀ jésù ni o ẹ̀jẹ̀ jésù lọ́dọ̀ lè lò láti ṣe kí ni o láti fi modi àbòyí ká ẹ̀jẹ̀ lọ gbàdúrà ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ́ọ́ wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Calvary wá dá mi láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ o ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ wá tú wa sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Calvary wá dá wa láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ o ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ló tú wá sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Calvary wá dá wa láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ o ẹja kọ́kọ́ dojúkọ ẹ̀ṣẹ̀ agbàdúrà <laughs> olúwa nípa agbára ẹ̀jẹ̀ rẹ olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ yes ẹja gbàdúrà yẹn dáadáa o so ẹ̀ṣẹ̀ ìran yes ẹ̀ṣẹ̀ ìran tí tó ń fìyà jẹ mí tó ń fìyà jẹ ẹyẹ mi olúwa fi nípa agbára ẹ̀jẹ̀ rẹ olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ náà <laughs> ẹ̀mí wọn gbà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń fìyà jẹ mí ẹ̀ṣẹ̀ tó mú kí ègún ìran kó wá sórí tèmi náà ṣáàrí nípa ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn àwọn ègún ìran so tíyẹn bá ti ń dá ẹ̀ṣẹ̀ ìran yàn ó ti ní àwọn ẹ̀ṣẹ̀ kan tó yẹ pé tó bá ti wà nínú generation so àwọn tó bá wà ní generation eh, tó wà ní genealogy yẹn tán bá ti dá ẹ̀ṣẹ̀ yẹn ègún ègún ìran yẹn á sì á wá sórí wọn òun ló fi jẹ́ pé tẹ́ bá lè wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wá láti tó wá láti polygamous house so wọ́n lè jẹ́ christian wọ́n gan wọ́n lè jẹ́ alàgbà ní church so tí wọ́n bá kíyè sára torí pé kinní yẹn ti wà ó ti wà nú ẹ̀jẹ̀ wọn so tí wọ́n bá kíyè wọ́n lè níyàwó kan ṣùgbọ́n wọ́n lè ní wọ́n lè ní five concubines níta so wọ́n lè jẹ́ alàgbà wọ́n lè wọ́n wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè wà so pure ẹ rí wọn ṣùgbọ́n torí pé kinní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹn ti wà nú ìran wọn ni o wọ́n lè try wọ́n á try wọ́n á gbìyànjú ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ ṣe kí ni ó ti wà nù ràn so kí ni a ṣe kí ni a wá sórí ẹja gbàdúrà olúwa gbà mí ẹ̀jẹ̀ jésù gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran mi ẹja gbà ó ẹja gbà ó ẹ̀ṣẹ̀ ìran mi olúwa já mi gbà nípa gbára ẹ̀jẹ̀ rẹ olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa jáwàgbà jáwàgbà jáwàgbà olúwa gbà wá nípa agbára ẹ̀jẹ̀ rẹ olúwa gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ generational sin olúwa jáwàgbà ẹ̀mí mọ́ gbà wá olúwa gbà wá ẹja tẹnumọ́ dáadáa olúwa jọ gbà mí gbà mí olúwa gbà mí olúwa lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran màlẹ́ka pátálẹ́ máa súndíkà pọ́lì máa sàfàjìlíkà pọ́lìà nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tẹ́ ẹ ta sílẹ̀ lórí òkè káfárì olúwa fi já wa gbà olúwa fi gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ ìran tí ń fa ègún ìran olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ bàbá jésù gbà wá ẹja tẹnumọ́ dáadáa yes ẹja tẹnumọ́ ẹ̀jẹ̀ jésù gbà mí ẹ̀jẹ̀ jésù gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran àìlímà sindalika pọ́lìà olúwa gbà mí olúwa gbà mí olúwa gba ìdílé mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran gbà wá ẹja gbà olúwa gbà wá jésù olúwa wa tẹ bá tírèsì ayé mose dáadáa so ẹ rí i pé ìdílé tí mose ti jáde ìdílé àwọn oníbínú ni so àwọn àwọn levi àwọn levi levi levi so ẹ rí i pé levi yẹn ó wà lára àwọn tí wọ́n lọ tán lọ pa tán lọ pa àwọn àwọn orílẹ̀-èdè kan run nítorí pé ọmọ ọba orílẹ̀-èdè yẹn ó fún dínà lóyún so ìbínú wọ́n sì lọ fi ìbínú pa gbogbo àwọn ọkùnrin àwọn ọkùnrin orílẹ̀-èdè yẹn wọ́n pa wọ́n run àwọn levi <laughs> nǹkan tí mo sọ ó wà ní exodus chapter two exodus chapter two verse one verse one to verse one to two ẹ rí i pé ìdílé tí Mósè ti jáde àwọn bàbá rẹ̀ wọ́n jáde láti ìdílé levi levi ọmọ levi ó tún wá lọ fẹ́yàwó ní levi so ẹ rí i pé torí pé àwọn bàbá ńlá bàbá Mósè àwọn oníbínú ni wọ́n so ẹ rí i pé tẹ bá Tracy generation ẹ lọ Tracy story rẹ dáadáa so ẹ tẹ bá lọ ka nọ́mbà twenty number twenty one ìbínú ló kó bá Mósè ní Mósè ò fi wọlé o ní ò fi wọlé lérí ìbínú ni ẹ̀jẹ̀ ìtúfún alápẹ̀rẹ̀ mi tẹ bá wo John the Baptist so ẹ rí i pé bàbá tó bàbá John the Baptist Sakaraya ni so ẹ rí i pé kí wọ́n tó bí John the Baptist so ara nǹkan tí tó jẹ́ kí Sakaraya kó ya odi fún nine months ó ní pé kò gba ọ̀rọ̀ Olúwa gbọ́ áńgẹ́lì Olúwa yọ sí orí rẹ̀ gan dìde torí kò sí báńgẹ́lì bá yọ sí yẹn orí yẹn á dìde yes fáwọn tábà ti rá áńgẹ́lì rí orí yẹn á dìde so ó rí ṣùgbọ́n ó tún dá ọ̀tí ẹ̀ so áńgẹ́lì wa sọ pé áńgẹ́lì wa sọ fún un ó ní pé torí pé ò gbọ́ àwọn olúwa gbọ́ lẹ́nu mi ó ní òun ìyá odi fún nemont so bàbá john fún nemont kò lè sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ nìyẹn kò lè sọ̀rọ̀ so ìgbà tá a tó bí john so níjọ́ tó ń ṣe ìkómọ john wọ́n á béèrè pé kí ni orúkọ tá a sọ ọmọ yìí so ìjọ yẹn gangan lohun ẹ̀ tó là ó ya ó ya kò lè sọ̀rọ̀ fún nemont now tẹ́ bá wo john so ẹ rí i pé kí nìyẹn ẹ̀ṣẹ̀ yẹn ó pàpà wá sórí John báwo ló ṣe wá sórí John tabawo Matthew twelve gbà tí wọ́n ti Jòhánù mọ́lé tí Hẹ́rọ́dù tì mọ́lé torí pé ó lọ dá sí ọ̀rọ̀ ìdílé Hẹ́rọ́dù pé Hẹ́rọ́dù gbàyàwó ẹ̀gbọ́n rẹ̀ so so gbà tí wọ́n tì mọ́lé kí ni kí ló ṣẹlẹ̀ sí John ẹni pé John ó wá rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kan lọ bá Jésù pé bóun ló ń ṣe lè wà nú ẹ̀wọ̀n ẹ̀ǹtẹ́ pé òun ló ń baptize Jésù báwo lòun ṣe lè wà nú ẹ̀wọ̀n ó wá lọ rán àwọn ọmọ ẹ̀yìn ó pé ẹ lọ bi jésù léèrè o pé ṣé ni olùgbàlà tó ń bọ̀ àbí ká tún mọ retí ẹlòmíì ó dáùtì jésù lẹ́yìn ìgbà tó ti gbóhùn olúwa tóhùn olúwa sọ̀kalẹ̀ ní matthew three verse eh, seventeen pé èyí ni àyànfọ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi johannu náà wà bẹ́ẹ̀ ó fetí gbọ́ o ó tún doubt ó doubt torí pé kí ni o ẹ̀ṣẹ̀ yẹn ó ti wà lára ìran ó ti ń bẹnu ẹ̀jẹ̀ nǹkan tó kó bá bàbá rẹ̀ tí bàbá rẹ̀ fi yá di oní ọ̀nà tó kó bá náà gbà tí ó wàá dorí John wọn á bẹ orí ẹ̀ dànù ẹja gbàdúrà akọ wa méjì sókè olúwa gbà mí <laughs> lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran àìlímọ̀ sìndálíkàpá nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ ó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi kó gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ ìran tí ń fa ègún ìdílé èyí tí ń fa ègún ìran ètí ń fa ogun ìran olúwa já mi gbà olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran ẹjẹ́ gbàdúrà o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbà wá ẹjẹ́ àtẹnumọ́ dáadáa yes ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run fẹ́ gbà lálẹ́ yìí olúwa já mi gbà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran àlímà kùndálímà sindálíkà pọ́lìà yes ẹ̀ṣẹ̀ ìran tó ń flò nínú ẹ̀jẹ̀ ìdílé wa olúwa gbà wá olúwa gbà wá gbà wá jésù gbà wá gbà wá gbà wá ọ̀yá nípa agbára ẹ̀jẹ̀ jésù olúwa gbà wá olúwa gbà wá olúwa gbà wá bàbá jésù gbà wá gbà wá olúwa gbà wá olúwa àlẹ́mẹ́ kapa sídì kapa olúwa gbà wá ẹja gbà dáadáa yes ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ ìran tí ń bẹ́nu ẹ̀jẹ̀ mi olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran jésù olúwa wà jésù olúwa wà agbàdúrà olúwa gbogbo ogun tó gbogbo ogun ogun ogun ogun ìran tí ń jà mí ogun ìran díran ètí ń jayé mi <laughs> olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́nu ràn mí <laughs> so ẹ̀jẹ̀ agbàdúrà yẹn dáadáa o so olúwa fẹ́ kí ni olúwa fi ẹ̀jẹ̀ yẹn parẹ́ o so tẹ́ bá wo jésù ó wá láti ìdílé júdà so ẹ rí i pé ara ara nǹkan tí prophet nathan tó sọ fún mo tó sọ fún dávidi nínú second samuel chapter twelve ó ní pé torí pé ó ṣe yìí ó ó ó ó ó gba ìyàwó wùráyà ó sì tún pa sójú ogun ó ní idà ò ní kúrò ní ilé rẹ̀ so ẹ rí i pé torí pé jésù jésù wá láti láti ìdílé júdà tẹ́ bá lọ wo eh, John nineteen John nineteen ẹ di i pé ńgbà tí kan tó pa Jésù kí Jésù tó kú kó tó kú pátápátá so wọ́n ní wọ́n ní ìkànnú àwọn sójà ó sì fa ikọ̀ yọ ó sì gun lẹ́kọ̀ọ́ ó sì gun ní ní ní ní ní eh, on the side yẹ so wọ́n ní ẹ̀jẹ̀ àtọ́ méṣe kí ni ó tú jáde idà ò ní kúrò ní ìran rẹ̀ so kí ni ó tú pàpà rẹ̀ sórí Jésù idà idà yẹn ṣe kíni ó gbára jésù kọjá ẹja nǹkan tí mo sọ débẹ̀ ni pé ogun ìran ó lágbára ó lágbára ẹja àwa ni ká gbàdúrà <laughs> ọ̀pọ̀lọpọ̀ ní ogun ìran dìmú níwọ̀n ìjọ tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ ní ogun ìran ń jà ẹja gbàdúrà olúwa nípa gbára ẹ̀jẹ̀ rẹ̀ olúwa gbà mí lọ́wọ́ ogun ìran dìran tó ń jà mí olúwa gbà mí nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ gbà mí olúwa lọ́wọ́ ogun ìrandíran tó ń ja ayé mi olúwa gbà mí olúwa gba ìdílé mi olúwa gba àwọn ọmọ mi lọ́wọ́ ogun ìrandíran tó ń jà wá ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbà wá ẹja ẹja máa olúwa gbà mí olúwa lọ́wọ́ ogun ìrandíran yes from one generation to another generation ogun ìrandíran ogun ẹni bíbélì ń sọ nínú ìwé Ezekiel ó ní like mother like daughter. ah olúwa gbà wá gbà wá gbà wá jésù gbà wá bàbá gbà wá óyá jọ ogun ìrandíran tí ń jà ẹnìkọ̀ọ̀kan wá nípa agbára ẹ̀jẹ̀ jésù nípa agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ àtẹnumọ́ nípa agbára ẹ̀jẹ̀ jésù olúwa gbà wá olúwa gbà wá lọ́wọ́ ogun ìrandíran maleke peteli kasidia ekepete yeleme kasidi kapa olúwa gbà wá gbà wá james gbà wá james gbà wá bàbá ọyá gbà wá lọ́wọ́ ogun ìrandíran tí ń jẹ́ nìkọ̀ọ̀kan wá olúwa gbà wá olúwa já wá gbà nípa agbára ẹ̀jẹ̀ jésù gbà wá olúwa lọ́wọ́ ogun ìrandíran gbà wá olúwa gbà wá olúwa gbà wá olúwa gbà wá olúwa gbà wá olúwa gbà wá olúwa gbà wá olúwa jésù olúwa wá gbà mí o olúwa o gbà o jésù o gbà mí o olúwa o gbà mí o jésù o má jẹ́ kú tógótógó gbà o olúwa má jẹ́ kú tógótógó gbà o jésù o gbà o olúwa o bàbá o jésù o bàbá o olúwa o bàbá o jésù o má jẹ́ kú tógótógó gbà o olúwa má jẹ́ kú tógótógó gbà o jésù praise the lord so a tún gbàdúrà olúwa fa orúkọ mi yọ <laughs> kúrò nínú nínú ìwé ogun ìdílé wa ìwé ogun ìran òun <laughs> kálukú ni ó gbà tiẹ o yes olúwa ṣe kíni ẹ rí pé jésù so ara ìdí tẹ bá wo jésù àwa àwa ni jésù fẹ́ o gẹ́gẹ́ bí ìyàwó kò níyà kò níyàwó lójú ayé o so ìjọ àwa tá a jẹ́ ìjọ àwa la marry so ìgbéyàwó wa sì tún ó ń bẹ lọ́jọ́ iwájú yes ó ń bẹ ní ìjọba ọ̀run ó dàbí pé a wà engage ní báyìí ṣùgbọ́n nígbà tá a bá dé ìjọba ọ̀run ẹ̀rí marriage supper àti bẹ́ẹ̀lì sọ yẹn ibẹ̀ ni Jésù ti gbé wa níyàwó ẹ̀rí pé wọ́n máa ń kọ́ ni pé a ó pa mí lára da a ó wọ mí lásọ ògo a ó sì gbé mi níyàwó nílé ògo lọ́dọ̀ bàbá so àwa níyàwó Jésù so ara àwọn ìdí tí Jésù ò ṣe fẹ́yàwó so kó tó kù láyé tí ò ṣe fẹ́yàwó nípa tara ó ní pé tí Jésù bá fẹ́yàwó ni ṣe rí ẹ̀jẹ̀ ìran ogun ìran tó wá látòrí dávidi látòrí ìdílé juda ogun yẹn tí ó ń transmit so jésù náà ò bá transmit ẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀ ṣùgbọ́n torí pé jésù kú wá fẹ́yàwó àwa ló wá wá fẹ́yàwó nípa tẹ̀mí ó fẹ́ wá ń yàwó so o o so ẹ rí i pé tẹ́bá lọ wo ìwé ìwé ìwé Isaiah fifty three so wọ́n ní pé ta ló lè ṣe kí ni o ta ló lè sọ nípa ìran rẹ̀ so who can declare his generation nǹkan tí bẹ́ẹ̀lì sọ ń bẹ̀ ni pé orí jésù láti terminate ègún àwọn ègún tí ò bá mọ̀ tó transfer láti láti nínú nínú ìran ìran juda so o o jésù ló wá kú bí pínyàn kúkú àkúrun kì í pé kò wá kúkú àkúrun ó kú láti wá gbà wá là ṣe ó kú láti láti láti mú ègún yẹn kó òun ni bíbélì sọ pé ta ló lè sọ nípa ìran rẹ̀ who can declare his generation so ká nípa òun náà lọ fẹ́yàwó nípa tara ni tó náà bímọ nípa tara ni so ọmọ tó náà bí a tún tẹ̀síwájú ní ogun ẹja gbàdúrà <laughs> olúwa fa orúkọ mi yọ kó nu ìwé ogun ìdílé wa yes kó nu kí ni o ìwé ogun ìdílé wa olúwa fa orúkọ mi yọ. mo ń bá arábìnrin kan sọ̀rọ̀ èmi ò tiẹ̀ mọ̀ èmi kàn sọ nípa nípa inspiration of God ni pé pé ìgbà míì wà bí bíyàn bá jẹ́ only one child bí only one child tí a bá jẹ́ only one child tẹ́ni ò bá kíyèsára irú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ bá lọ wò wọ́n dáadáa so ìgbà táwọn náà bá fẹ́ bímọ ó lè pẹ́ pẹ́ tó rọ́mọ bí in fact ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló máa ń jẹ́ pé àwọn náà tó wá end up láti jẹ́ pé bí ọmọ kan ṣoṣo wọn àbí at the end of the day so mo ń bá arábìnrin yẹn sọ̀rọ̀ so àwa sọ̀rọ̀ débi kan ó wá ní pé ǹjẹ́ kí ó ní tí n bá dẹ̀ wò ó ó ní pé òun nìkan ni ọmọ tí ìyá òun bí ah! wọ́n á sọ fún mi so O wá sọ O wá sọ O ní pé ogun jáun tó ogun jáun lọ́pọ̀lọpọ̀ so ìkan náà àwọn ọmọbìnrin rẹ̀ ẹ mọ gbọ́ nǹkan tí mo sọ yìí ìkan náà àwọn ọmọbìnrin tí ẹni yẹn bí so O wá ní pé O ní O ní ọmọ yẹn O ló fogun jọun O ní O ní O ní tóun náà ṣe jagun náà nìyẹn O ní O ní O rí tracy pé ọmọ yẹn fogun jọun sẹ́ẹ̀dì nǹkan báyẹn ẹ jẹ́ gbàgbé olúwa nínú nínú ìwé ogun ìdílé tórúkọ mi wà so tọ́lọ́ ah, ọlọ́run ló lè fa orúkọ wa o so tí tọ́lọ́ ò bá fa orúkọ wa yọ ní ogun ìdílé ogun tó já bàbá èèyàn ó lè transfer ogun tó já ìyá èèyàn ó lè transfer pàápàá jùlọ bí ogun yẹn ò bá ṣẹ́nu ayé àwọn òbí èèyàn ó lè ṣe olóbi jẹ́ pé àwa tá a já ládùá a já ládùá ká tún máa já ládùá fáwọn ọmọ wa because àwọn ogun míì wà tí ò bá ṣẹ́ mo gbàdúrà ogun ayé owó ṣẹ́ o bí ogun yẹn ò bá ṣẹ́ fún yẹn gẹ́gẹ́ bí òbí ó lè transfer sórí ọmọ so nǹkan tó lè jẹ́ kí àwọn ọmọ wa bọ́ ó ní pé látòrí wa kógun yẹn ó ṣẹ́ yes gan tí tógun yẹn ò bá ṣẹ́ tógun yẹn bá tẹrí yẹn ba <laughs> ó ṣeé ṣe kó tó tẹrí ọmọ ba ẹja kọ́ wa méjì sókè olúwa nínú ìwé ogun tórúkọ mi wà <laughs> olúwa fa orúkọ mi yọ nínú ìwé ogun ìdílé <laughs> ìwé ogun ìdílé tí orúkọ mi wà nípa gbára ẹ̀jẹ̀ rẹ olúwa pa orúkọ mi rẹ́ olúwa pa orúkọ àwọn ọmọ mi rẹ́ olúwa fa orúkọ mi yọ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fa orúkọ wa yọ màlímà sindali kapa ekepete yekede eyele eyelekepede ikabada ilemesede ekebedelia aikosidikapa olúwa fa orúkọ wa yọ yes olúwa fa orúkọ wa yọ baba jésù fa orúkọ wa yọ fa orúkọ wa yọ fa orúkọ wa yọ fa orúkọ wa yọ fa orúkọ wa yọ kó o nú ìwé ìwé ìwé ogun ìdílé ìwé ìwé ègún ìdílé tí orúkọ wa wà ń bẹ̀ torúkọ ọmọ wa wà ń bẹ̀ bàbá jésù nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ olúwa pa orúkọ wa rẹ́ ẹja tẹnumọ́ bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ pa orúkọ mi rẹ́ alima sindali kaponia ẹ̀jẹ̀ jésù kó pa orúkọ mi rẹ́ ẹ̀jẹ̀ jésù kó pa orúkọ mi rẹ́ kó nú ìwé ègún ìdílé kó nú ìwé ogun ìdílé olúwa fa orúkọ wa yọ ẹ̀jẹ̀ jésù kó pa orúkọ wa rẹ́ ẹ̀jẹ̀ jésù kó pa orúkọ wa rẹ́ màlímà sádà làgàbàdà ìlímà sindélìkà pọ́lìà ẹ̀jẹ̀ jésù kó pa orúkọ wa rẹ́ ẹ̀jẹ̀ jésù kó pa orúkọ wa rẹ́ jésù olúwa wa jésù kristi olúwa wa àkókò wo pọ̀ mọ́ ẹ̀mí mímọ́ wàá mú mi já gbangba <laughs> ẹ̀mí mímọ́ wàá mú mi já gbangba o òmùpẹ̀tẹ̀rù jáde o ipá ọ̀tá ò ká ẹ̀mí mímọ́ wàá mú wa jẹ́ gbangba ẹ̀já kọrin ẹ̀mí mímọ́ wàá mú wa jẹ́ gbangba ẹ̀mí mímọ́ wàá mú wa jẹ́ gbangba òmú pétérù jáde o ipá ẹ̀mí mímọ́ wàá mú wa jẹ́ gbangba ẹ̀mí mímọ́ wàá mú wa jẹ́ gbangba ẹ̀mí mímọ́ amúwájà gbangba òmùpẹ̀tẹ̀rù jáde ipa yóò ká ẹ̀mí mímọ́ amúwájà gbangba ẹ̀mí mímọ́ amúwájà gbangba ẹ̀mí mímọ́ amúwájà gbangba òmùpẹ̀tẹ̀rù jáde ipa ta ò ká ẹ̀mí mímọ́ amúwájà gbangba ẹ̀mí mímọ́ amúwájà gbangba ẹ̀mí mímọ́ amúwájà gbangba òmùpẹ̀tẹ̀rù jáde ipa yóò ká ẹ̀mí mímọ́ amúwájà gbangba amen amen a gbàdúrà yìí olúwa gbogbo ogun tí mo fi jọ àwọn òbí mi olúwa bá ń fẹ̀jẹ̀ rẹ yes ogun tí mo ṣe kí ni o ogun tí mo fi jọ àwọn òbí mi ẹ àgbà ó ṣẹ́rí àdúrà tí à ń gbà yìí a ṣiṣẹ́ débi ẹ̀jẹ̀ ogun inú ẹ̀jẹ̀ so tó bá ní àìsàn tó bá ní àìsàn gan nú àgọ́ ara wa so tí lẹ́tà fi jọ òbí wa so nípa àdúrà tí à ń gbà yìí ẹ̀jẹ̀ jésù á ṣe kíni á sì blot it out so á blot á flush it out <laughs> so ẹ ẹ rí i pé nǹkan tí wọ́n fi ń ṣe blood test so tí wọ́n bá ṣe blood test so wọ́n fẹ́ trace wọ́n ó ní nǹkan tí wọ́n ń trace so wọ́n ó ní nǹkan tí àwọn doctors trace wọ́n ní ara ìdí tí wọ́n fi ń ṣe blood test nìyẹn so tí wọ́n bá get result so wọn á lè question ẹ pé ṣe ṣe nínú ìdílé yín ṣe sáré ẹni tó ní diabetes sáré ẹni tó ní cancer so wọn á máa wọn á máa question yẹn so wọ́n tara ti trace wọ́n trace ah, torí àwọn nǹkan tí wọ́n rí inú ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ gbàdúrà olúwa nípa agbára ẹ̀jẹ̀ rẹ <laughs> olúwa ní gbogbo ogun tí mo fi ju àwọn òbí mi yes olúwa bá ń fi ẹ̀jẹ̀ rẹ kọlu ogun náà nínú ayé mi yes ogun táwọn ọmọ mi fi jọ mí olúwa fi ẹ̀jẹ̀ rẹ kọlu kó ṣẹ́ ogun náà wọlẹ̀ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ogun tá a fi já àwọn òbí wa nípa gbára ẹ̀jẹ̀ rẹ olúwa kọlu ogun náà dànù ẹ̀jẹ̀ jésù kọ́ kọlu ogun náà masata yadagaba ekepeteli kapa aikoma safajiri kapolia olúwa fi ẹ̀jẹ̀ rẹ kọlu ogun náà àwọn ogun tá a fi ju àwọn òbí wa like father like son like like like like like like daughter like mother gbogbo ogun tá a fi ju òbí wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ kọlu ogun náà ẹ̀jẹ̀ jésù kó kọlu ogun náà màlímà sadali kapa ẹ̀jẹ̀ jésù kọlu ogun náà ẹ̀jẹ̀ jésù ogun náà dànù ẹ̀jẹ̀ jésù wó dànù ẹ̀jẹ̀ jésù kapa gbogbo ogun fi jọ àwọn òbí wa gbogbo ogun tí àwọn ọmọ wa fi jọ wa ẹ̀jẹ̀ jésù kó kọlu ogun náà dànù olúwa fi ẹ̀jẹ̀ ogun náà dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ kọlu ogun náà dànù elema sindali kapa ailima safajiri kapolia ẹ̀jẹ̀ jésù kó kọlu ogun náà dànù jésù kristi olúwa wa àwọn gbàdúrà bàbá jésù da ẹ̀jẹ̀ rẹ pọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi <laughs> yes ẹ̀jẹ̀ jésù olúwa olúwa dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ fọ ẹ̀jẹ̀ mi <laughs> so ẹ̀jẹ̀ jésù ló lè òun ló lè fọ òun ló lè fọ dànù kúrò nínú ẹ̀jẹ̀ wa o fọ àìsàn dànù even gan tó bá ní ọ̀fọ̀ ọ̀tá yes ọ̀fọ̀ ọ̀tá nínú ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ jésù ló lè fọ̀ dànù ẹ̀jẹ̀ gbàdúrà bàbá jésù dá ẹ̀jẹ̀ rẹ pọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi yes àwọn ọ̀fà àwọn ọ̀fà tí ń bẹ́nu ẹ̀jẹ̀ àwọn àìsàn tí ń bẹ nínú ẹ̀jẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ parun olúwa fi ẹ̀jẹ̀ rẹ ya ẹ̀jẹ̀ mi sí mọ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá jésù olúwa dà ẹ̀jẹ̀ rẹ pọ̀ mọ́ ẹ̀jẹ̀ wa yes olúwa mix ẹ̀rẹ́ pọ̀ ẹ̀jẹ̀ rẹ olúwa mingbẹ̀ pọ̀ mọ́ ẹ̀jẹ̀ wa tó bá ní gbogbo àìsàn tó ń bẹ nú ẹ̀jẹ̀ gbogbo àwọn kòkòrò nú ẹ̀jẹ̀ olúwa lù wọ́n pa nípa gbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ olúwa flush wọn dànù màsíndìkàpà tó bá ní gbogbo àwọn ọ̀fà àwọn ọ̀fà tí ń wọ́ káàkiri nú ẹ̀jẹ̀ wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ flush wọn dànù ẹ̀jẹ̀ jésù dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ wa olúwa dẹ̀jẹ̀ rẹ pọ̀ mọ́ ẹ̀jẹ̀ wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ tún ẹ̀jẹ̀ wa ṣe bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ tún ẹ̀jẹ̀ wa ṣe makunda lima sindali kapolia olúwa fi ẹ̀jẹ̀ rẹ tún ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ṣe jésù olúwa wa jésù olúwa wa ẹjẹ gba ọkàn ìtókù ká tó lọ sórí ọ̀fẹ́ so a bèrè fún agbára olúwa wọ̀ bẹ́ẹ̀ lágbára agbára tó borí gbogbo ogun inú ẹ̀jẹ̀ yes agbára tó borí gbogbo ogun inú ẹ̀jẹ̀ torí pé o ti kú lórí gba àgbélébù <laughs> yes ikú oró tá a bá kú o ti kú o ti gba ikú yẹn kú lọ́dọ̀ọ́ bàbá jésù jọ agbára tó borí gbogbo ogun inú ẹ̀jẹ̀ olúwa bẹ wọ̀ mí rọ̀ mi lágbára rọ̀ àwọn ọmọ mi lágbára rọ̀ ìdílé mi lágbára agbára tó gun inú ẹ̀jẹ̀ òfin ní borí wa olúwa gbé wọ̀ wá wọ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí máa wọ̀ wá lágbára wọ̀ wá lágbára olúwa wọ̀ wá lágbára olúwa wọ̀ wá lágbára olúwa wọ̀ wá lágbára olúwa wọ̀ wá lágbára ẹja tẹnumọ́ o wọ̀ mí lágbára agbá tó borí ogun inú ẹ̀jẹ̀ ah olúwa gbé wà wá yes yes yes yes malima sindali kapa ẹja tẹnumọ́ wọmi lágbára wọmi lágbára wọmi lágbára ẹja mọ bèrè wọmi lágbára wọmi lágbára agbá tó borí ogun náà jẹ agbára tó tẹ̀lé ogun inú ẹ̀jẹ̀ bá olùwàjọ gbéwọ̀ mi ẹnìkọ̀ọ̀kan wá agbára tó ṣẹ́gun inú ẹ̀jẹ̀ agbára tó borí ogun inú ẹ̀jẹ̀ olúwa gbéwọ̀ wá ẹ̀mí mọ́ gbéwà wọ̀ wọ̀ wá lágbára bàbá jésù gbéwà wọ̀ gbéwà wọ̀ jésù gbéwà wọ̀ ẹ̀mí mọ́ óyá óyá óyá gbéwà wọ̀ bàbá gbéwà wọ̀ agbára tó borí ogun inú ẹ̀jẹ̀ agbára tó tẹ̀rí ogun inú ẹ̀jẹ̀ bá olúwa gbéwọ̀ wá jésù olúwa wá orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa bàbá jésù gba ẹ̀yìn wa a béèrè fún agbára agbára tó borí ogun inú ẹ̀jẹ̀ olúwa gbé wọ̀ wá ẹ̀mí mọ́ gbé wọ̀ wá bàbá jésù gbé wa wọ̀ gbé wa wọ̀ gbé wa wọ̀ jésù gbé wa wọ̀ bàbá gbé wa wọ̀ ẹ̀mí mà agbára tá a fi bọ́ lọ́wọ́ ogun inú ẹ̀jẹ̀ agbára tí ogun ní ẹ̀jẹ̀ òfin ní borí wa lórúkọ jésù olúwa gbé wọ̀ wá ẹnìkọ̀ọ̀kan wa gbé wa wọ̀ ogun inú ẹ̀jẹ̀ olúwa bìwọ́ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa olúwa bìwọ́ olúwa bìwọ́ ẹ̀jẹ̀ jésù kó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ wa gbogbo ọ̀fà tó ń bẹ inú ẹ̀jẹ̀ ọ̀fà ikú òjijì ọ̀fà ọ̀fà kánsà ọ̀fà ọ̀fà diabetes high blood pressure olúwa ti jáde nípa agbára ẹ̀jẹ̀ rẹ olúwa ti jáde tó bá ní gbogbo ogun tí ń bẹ́nu ẹ̀jẹ̀ ogun tá a jogún bá láti inú ẹ̀jẹ̀ àwọn òbí wa lórúkọ Jésù Olúwa ti jáde sọ òmìnira ẹnìkọ̀ọ̀kan wa sọ wá di òmìnira gbogbo aṣogun lọ́rùn wa Olúwa fàáyà kó bọ́jọ́ náà ah bàbá Jésù fa aṣogun ya kó bọ́jọ́ náà lẹ́yìn àdúrà yìí ọ̀nà wa kó là lẹ́yìn àdúrà yìí àwọn eré ayọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa ń lépa lórúkọ Jésù kó tẹ̀ wá lọ́wọ́ lẹ́yìn àdúrà yìí mo gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ká ju aṣẹ́gun lọ adúgbò torí pé ẹ ti gbọ́ tiwa o bàbá ọdún ti ń lọ sópin o olúwa dáàbò rẹ bò wá olúwa pàwámọ́ nípa agbára ẹ̀jẹ̀ rẹ olúwa mo di àbò yíwa ká yes bàbá jésù mo di àbò yíwa ká ewu mọ̀jẹ̀ ó wu wá ewu òpin ọdún mọ̀jẹ̀ ó wu wá ẹ̀jẹ̀ rẹ olúwa fi ṣàmì sí wa lára àmì àmì exemption yes àmì exemption olúwa ṣe sí wa lára olúwa ṣe sí ara àwọn ọmọ wa olúwa ṣe sí ara nǹkan ìní wa arúgbó tó dúpẹ́ ti gbọ́ tiwa o jésù kristi olúwa àti olùgbàlà wa. afẹ́fẹ́ tó ṣe àdìtú ọ̀rọ̀ mo fògo fún.